بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نتسواجه من منحة الإعراب إمام جمال الدين أبي محمد القاسم بن علي الحريري البصري الذي تفجلت في باب الإعراب باب الإعراب الإعراب باصطلاح النحويين ممكن إعراب منه قاموا أو عفوا نعو هذا هو بالطبع الإعراب هو تغيير هو تغيير أواخر الكلمي أواخر الكلمي àwọn yíyí padà àwọn ìgbẹ̀yìn ọ̀rọ̀ hùwà àwáhírì lìkẹ́lìmì lìkìtìláàfì lìkìtìláàfì lìkìtìláàfì ọkọ̀ bíi lam alif lìkìtìláàfì lè àwámìlì àlẹ́ àwámìlì jámọ̀ àmìlì àlẹ́ àwámìlì àdàkìlàtì. عليها ẹja tún bọ̀ lẹ́ẹ̀kan sí al-i'rab tí wọ́n ń pè ní i'rab huwa aleykum salaam wa rahmatulah wa barakatu huwa àfẹyẹrù òun ní yíyí padà àwa ṣeré lè kẹ́límì àwọn òpin ọ̀rọ̀ lè kìlá fìlẹ̀ àwàmílì nítorí yíyàtọ̀ àwọn òṣìṣẹ́. الداخلة عليها لتوالتي من تنقني الإعراب من تنقني الإعراب يا أحب أعتقد هذا أم سبحان الله لا يزن تنمية غفر الله لكم أنا بعفوريكم so فقولك bí gbólóhùn rẹ̀ tó bá sọ báyìí. Zaidun yẹ kú mọ̀. Torí pé dọ́mọ̀ ni méjèèjì gbà. Zaidun tó jẹ́ mọ́ padà. Ẹ̀kọ́ mo jẹ́ fi ń lọ mọ̀zá rẹ̀. Àwọn náà sì jẹ́ márùn-ún. Zaidun mọ́ padà márùn-ún. Ẹ̀kọ́ mo náà ọjọ́ fi ń lọ mọ̀zá rẹ̀ ẹ̀kún náà jẹ́ jumla tó ń fa'iliyya fi mahalli rafa kábàárì mubtada zaidun yaqumu. gbọ́ ya sọ pé wà inna zaidan wà inna zaidan lan yaqumu. ẹ̀dùn inna ọjọ́ kí zaidan ọjọ́ zaidan mo tó ń pè ní rọ́ọ̀bù nínú nítorí òṣìṣẹ́ ilẹ̀ tó wọlé tó bẹ́ẹ̀dù òdì wà ilẹ̀ zaidan ilẹ̀ ló jẹ́ zaidan òdì zaidan àti zaidan ní apè lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ wà ilẹ̀ zaidan lání yẹ̀kúmọ̀ lání yẹ̀kúmọ̀ alájú zaidu kò ní dìde. wọ̀làmìyẹ́kùm ni nìyẹn wọ̀làmìyẹ́kùm làmìyẹ́kùn yẹn ọjọ́ majzum bí lam nǹkan pè ní ìrọ́bù yẹn lámù yẹn òun ló ṣiṣẹ́ lára rẹ̀ yẹkùmù tàkọ́kọ́ kò sí nǹkan kíkà wọlé tó ló fi gbàdó mọ́ yẹkùmù kejì lan àwọn àmìlẹ̀ rẹ̀ ọjọ́ kó bá fẹ́ ta yẹkùmù kẹta làmìyẹ́kùn zayidọ́nà zayidọ́ dìde. gbogbo ẹ̀ láti mú wá bẹ́yẹn ọmọrọ́ǹtù bí zéédín ẹ̀dìrí ọkọjá lọ́dọ̀ zéédù òun gba ọ̀sẹ̀ lè ń kalẹ̀ nítorí bá. ẹ rí i pé mo ta àṣàlàyé yẹn gangan ti fi bẹ́ẹ̀ tá a sọ fún wa pé mo ti ń jẹ́ ẹ̀rọ òun ni tàgéyérù yíyí padà àwáhírì lìkẹ́límì àwọn ọ̀parí ọ̀rọ̀ lẹ́kìtìláfìlẹ̀ àwámílì nítorí yíyàtọ̀ àwọn òṣìṣẹ́ àdáhìlà tààlẹ́ ìhà èyí tọ́wọ́lì tì í nígbà tí nǹkan kan wọlé tó yẹ kó mú àgbàdo mọ ẹtìrí bẹ́ẹ̀ nínú ìwọlé tó ṣáìdù ọdì ṣáìká láni wọlé tó yẹ kó mú ọdì yẹ kó mọ sẹ́yìn fọkàn bá lọ díẹ̀ díẹ̀ láàmú ọwọlé tó yẹ kó mú ọdì yẹ kó mú ẹtìrí àbí bákan náà bá àtún wọlé tó ṣáìdù ọdì kìíní ọdì ṣáìdì ní. ẹni pé kò sí ohun tí amẹnubà amẹnubà rọ fún ọ jásùbù jásùmù àti járù àbẹ́ẹ̀kọ́ wọn bá ń pè ní ìrọ́bù ni à. قال المؤلف رحمه الله وإن تريد أن تعرف لإعراب تقتفي بنطقك الصواب وإن تريد أن تعرف الإعراب لتقتفي بنطقك الصواب وإن تريد أن تعرف الإعراب لتقتفي في نطقك الصواب وإن تريد أكبره أن تعرف الإعراب láti mọ kí ni wọ́n ń pè ní ìrọ́b mo ti ṣe tàrífù rẹ̀ fún yín lẹ́ẹ̀kan ìtàkùtẹ́fì kó fi lè tọ́ka àsọ̀wábà torí pé ìtọ́ka yìí mọ́ kọ́kọ́ tún mo lè tún pa ohun tó correct sí nọ̀tún kíkà níbi ọ̀rọ̀ rẹ̀ ẹ̀tún gbọ́ lẹ́ẹ̀kẹsì wa nítorí ìdágbèrò à ń ta àrífà ẹ̀rọ ọba ọmọ tó ń pè ní ẹ̀rọ lẹ́tọ́kọ̀tẹ̀ fi tó fi lè tọ́pa sí nọ̀tún kíkà nínú ọ̀rọ̀ rẹ̀ kí ó tọ́pa o àṣọwà ohun tó correct wọ́n ní sẹ́rí ìrọ́bù yẹn. فإنه بالرفع ثم الجر والنصب والجزم جميعا يجري فإنه بالرفع ثم الجر والنصب والجزم جميعا فإنه بالرفع ثم الجر والنصب والجزم jazmi jẹ́mi àyẹ́jì. ó ní fa iná hu bí rọ́fọ́ì kẹ́rin ìrọ́bùn yóò lè gbárùkù à bí zaidun yakumu tí mo wí fún yín lẹ́ẹ̀kan kẹ́rin kórùkù ẹ̀ ta sí òǹtàdà ọgbà rọ́fọ̀n kí ìlùmọ̀dọ́rù náà gbà rọ́fọ̀n kẹ́fẹ́ mi ń bá lọ wọ́n mọ̀ lè járí ó tún lè jẹ́ ìrọ́bù lè jẹ́ ìjárò bíi mọ̀rọ́tù bíi déédín ẹ̀rí pé nǹkan ti kọ́ náà láti ń sọ̀rọ̀ wọ́n jásímì ó tún lè jẹ́ jásímì bíi làmì ẹ̀kọ́ ẹ̀dìrẹ́ jásímù lélẹ̀ yẹn àti wọ́n nẹ́sìbì làkọ́kọ́ wọ́n nẹ́sìbì ò lè jẹ́ nẹ́sìbà bí iná ṣáìdánná ẹ̀dì pé ṣáìdùn yẹn gba nẹ́sìbà mọ̀nsóbò bí iná abẹ́ẹ̀kọ́ lánà yẹ kú mọ̀ eléyìí náà mọ̀nsóbò bí lán fẹ́ẹ̀lì mọ̀tọ́rì mọ̀nsóbò bí lán wàlì jásímù ó tún lè gba jásímù bí làmìyẹ́kọ̀ọ́ mọ̀ wọ́n ní jẹ̀mí ányẹ́jírí gbogbo wọn pátá ni wọ́n lè jẹ́ ìrọ́ọ̀bù rọ́fún járù jásíbù jásímù yẹ́jírí jẹ̀mí à gbogbo wọn ni wọ́n lè lọ ní ìrọ́ọ̀bù. fọ̀rọ̀fún wọn nà ṣùgbọ́n mi là dàmánù àì àdìdàkàlà fìlísìmì wà lè mú dárì àì. ووضع والنسم بلا تمانع قد دخل في الاسم والمضارع ووضع والنسب بلا تمانع قد دخل في الاسم والمضارع قل فالرفع الرفع والنسب النسب bìlá tàmánúìn kò sí nǹkan kan tó lè kọ̀ fún ni nípa rẹ̀ wọ́n dín àkàlà ìlísímì tó lè wọnú ismu wálé mùdọ̀rí ẹ̀ ó tún lè wọnú mùdọ̀rí ọ̀ àpẹẹrẹ náà ni zaidun yẹkúmù lẹ́yìn mọ̀ pé zaidun yẹn orúkọ ni abẹ́ mọ́ ni yẹkúmù yẹn sì máa pé fún mi mùdọ̀rí ọ̀ ọ̀rọ̀ ti yẹjú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ fún àtúbọ̀lẹ̀ kan mi ì sí múnásù àwa o. الرفع رفع والنسب النسب بلا تمانع لا يسير كل يقفوني قد دخل في الاسم كل ونورك بل مضارع كل مضارع àpẹẹrẹ torúkọ tọrọfù wa òun ni zaidun yẹ kó mu àpẹẹrẹ kẹtẹ ti parí ẹ náà ni o zaidun àbí kìí ṣe kọ lọ́dọ̀ yìí kí lọgbà yìí ẹ dáhùn yẹ̀kúmù nǹkan kéèkéèsè mùdọ́rin lọ́dọ̀ yìí kí lòun náà gbà yẹn ọ̀rọ̀ fún mi. ó ní wọ́n násìbò orúkọ lè gba násìbà kí mùdọ́rin náà tó gba násìbà bí àpẹẹrẹ kí nà zaidan lání yẹ̀kúmọ̀ kí nà zaidan zaidan yẹn kí ni ẹ́ kí ni sórúkọ ní àbí èsókọ kí lọ́wọ́ á gbà ní ọ̀gá násìbò nítorí òṣìṣẹ́ tọ́wọlé tọ̀ tá a pè ní iná tẹ́ǹfẹ̀ mi bá lọ jẹ́ kì í ṣe pé wọ́n kẹ̀kí tí ó kàn mú kíra ọkùnrin ọkà sọ pé báyìí dàní báyìí nídìí. bákan náà wà ló mọ̀dọ́rẹ̀ mọ̀dọ́rẹ̀ náà lè gbà náà sọ́la bíi lánìyẹ̀kú mọ̀ kí ni yẹ̀kú mu yẹn mọ̀dọ́rẹ̀ ẹ̀ dáhùn dáadáa kí lọ́wọ́ àgbà yẹn kí ló dé tó fi gbà náà sọ́la dọ́rí lám èyí tó wọlé tì í. والجر يستأثر بالأسماء والجزم في الفعل بلا مطراء والجر يستأثر بالأسماء والجزم بالأفعال بلا متراء والجر يستأثر بالأسماء والجزم بالأفعال ọ̀tọ̀ ni wọ́n ti ń bẹ́ẹ̀ nù tí ọ̀tọ̀ ni wọ́n ti ń ká. wọ́lìjàsùn bí líbi là ti rọ i. ẹ jẹ́ wọ ìdáná. wọ́n sàlẹ̀ ní nsàlẹ̀ yẹ̀sà fírù bí ẹ̀sìn náà yìí ní máa ń sẹ̀sà pẹ̀lú orúkọ járì máa ń sẹ̀sà pẹ̀lú orúkọ wọ́n fi hàn yí pé àrọ́fọ̀ wọn nasbo yẹ̀ṣẹ̀ríkà ní kìlísní wẹ̀lfẹ̀ẹ́ èyí tá a kọ́kọ́ sọ tẹ́lẹ̀ nìyẹn rọ́fún àti násùbù àwọn méjèèjì máa ń kẹ́gbẹ́ nínú kíni ọ nínú orúkọ àti kíni àti kíni àdẹ̀tẹ̀ fún alápẹ̀rẹ̀ rẹ̀. wàlìjárù járì wàárè o yẹsẹ àṣírò bí àsìnà ẹ òun máa ń sẹsà pẹ̀lú orúkọ nìkan ọbẹ̀ ìpò orúkọ nìkan là máa ń fún ní járì o àyè fún fún èdè ń járì àyè fún fún èdè ń járì o irú àpẹẹrẹ tí mo ti fún yín látẹ̀kan ọ̀rọ̀ tó bí zéédì ń darí zéédù ni kí ni orúkọ kan kí lọ́gbà yẹn ẹ̀ dáhùn lórí tó fi gbajárì pẹ̀lú báà èyí tó ṣáájú rẹ̀ wàlìjàrú mọ́sẹ̀lẹ̀ ní nsàlẹ̀ yẹ̀sọ̀tìrù ní máa ń sẹ́sà bíl asma'i pẹ̀lú kíni ọ pẹ̀lú orúkọ wàlìjàzmù àti pé jázàmù jázmù bilifẹ́ẹ̀lì bilamtara i òun a máa sùnta bilifẹ́ẹ̀lì pẹ̀lú ọ̀rọ̀ ìṣe bilamtara i láì ní àríyànjiyàn nù. Àlìjẹ́zìmù jẹ́zìmù kẹ́yìn lè mọ̀ sí sunkún gba mi wá àlámọ́tò jẹ́sìmù yìí àsokò. Bilifẹ́ẹ̀lì òun a máa sùnta pẹ̀lú ọ̀rọ̀ ìṣe bilamtara i láì ní fanfanu kí làpẹẹrẹ ní ìlú tó gba jásmọ ẹ dáhùn ẹ dáhùn ẹ wí dáadáa àbí làmìyẹlẹ ìwà làmìyẹwò lẹ́tẹ̀ẹ́ kékeré jásmọ lọ́gbà yẹn àwọn afẹ́ sàlàyé kí ni àlàmàtò rọ́fẹ́ wà àlàmàtò násùbí wà àlàmàtò jar wà àlàmàtò jazm wọ́n fi hàn pé ó yẹ wá lọ mú àpẹẹkẹ sọ pé àlàmọ́tul ìrọ̀b àwọn àmì ìrọ̀b. àwọn àmì ìrọ̀b tẹ́ fi mọ̀ pé báyìí ni àmì tá a máa ń ṣe táàbì lọ́pàá àti sọ̀rọ̀ọ̀bù nǹkan. wọ́n ní fọ̀rọ̀ fún ọ̀dọ́ mọ́ àkèrè lè ṣòro kí. والنصب بالفتح بلا وقوف وفرضا والنصب بالفتح بلا وقوف وفرضا آخر الشروف والنصب بالفتح بلا وقوف. Kí ló dé tí àbámọ̀ nǹkan láhàn ọ̀bá yẹn lé sí? wọn yóò jọ mí. mi ò fi ìdàgbà tó mi léyìí tí n fi jẹjẹ náà wò mọ́ ọjọ́ tí wù mí ti pẹ́ láàjọ tí wù mí ti pẹ́ mo kékeré ni mo fi wọlé kéwù mo kékeré tí mo kéré jì dàgbà mi ò lè ti dàgbà tá àdùrámọ́ yìí tí n fi jẹjẹ náà wò mọ́ ọ̀nà kọjọ́ tí ó ní ti pẹ́ gidi mi ò ti dàgbà tó n lè máa ka kí o tún bá sí mísíkì mẹ n lè ti dàgbà tó wáyé àwọn tó ń ta tó dàgbà bí irun yín báyìí lájọ kí o nígbà mọ rántí dáadáa àwọn obìnrin tó wà láàrin wa wọn ó sọ pé kálọ rẹ fà wá bẹ́ẹ̀ nítorí kí wọn lè fún wa jẹ náà ni bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ṣà ní àtúnṣe kàrọ̀ ní nineteen fifty nine báyìí bẹ́ẹ̀ ni tó wọn sọ pé lágbájá wa lọ rẹ fà wá orí kùtẹ́kẹ̀ ládẹ́ tí ń kéwú àsáré lọ rẹ̀ pa ìyá yẹn máa ń gbẹ́pà yóò fẹ́ pa yẹn ìgbà tí wọ́n ti yẹn bàbá ti gbé rí báyìí ẹ̀ tó mọ̀ pé wọ́n fún yẹn nígbà yẹn nígbà tá a fi di náìtì náìtì yẹn nígbà tẹ́lẹ̀ omi ṣe ń dáyé tí ẹnìkan bẹ ka mínàlì bẹ́ẹ̀tù báyìí á máa fọwọ́ gba ìtàn ni àwọn ìpè mínàlì bẹ́ẹ̀tù àwọn ìpè iná láhù ó jẹ gini ọgbà ó ti jẹ gini òkìkí wá ti kàn káàkiri ìgboro pé àwọn ọkùnrin àní ń bọ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sọfíà gbogbo ayẹyẹ la ti ń sọfà àmì wọn bá náà wùtá kí wọn máa gbé kìkì níta máa ń kọ́ gbà yẹn ní márùn ìjọba ìlú wàlúù àwọn lakọ́ àwọn péyàn ọkẹ́ máa kàǹtẹ́ ọ máa sinmi tírékì yá nǹkan ah! dàgbà pọ̀ ẹgbẹ́ lọ lọ́sọ̀ sí ìṣẹ̀lẹ̀ rọ́fọ̀ọ́ rọ́fọ̀ọ́ kí ni àlámọ̀tò rọ́fọ̀ọ́ oní dọ́mọ̀ áàkiri ìṣòrófì òun ni fúnfún ìparí àáràfin ní dọ́mọ̀ bí a máa fẹ́ kọ ìrọ́bù yẹn báyìí ọ̀yà zaidon zaidon afẹ́kẹ́ wí àlámọ́sìn ẹ̀tí ọjọ́ àdìsìn zaidon ẹni mọ̀bùtàdà marfu'in nta kúrè mọ́ fún kálò nísìnyàn wà àlámọ́sìn ọlọ́fà ìhì àdọ́mọ́tò àlá àhìrì. Ìdílé bẹ́ẹ̀ wọn ta fẹ́ kọ́ gẹ́gẹ́ ni ẹ o mo ta ẹ̀kọ́ nù sátìrẹ ẹ kìnní bíbá yìí sádìrù yìí ni rọfọ ọdún mọ àkèrè lọfọrọfì ni wọn ta ń pè ń rọfọ òun ni fún fún ìparí lẹ́tà ní dọmọ àkìtìjẹ ọyọ tún ṣe yẹkùmù náà padà yẹkùmù a sì yẹjọ rọrọ fún lọ́wọ́ o mo fẹ́ kọ kọ sókè rẹ mbẹ ni wọn sọ pé àlàmà àlàmà tó rọfà àdọmọ tó máa wí zaidun tàbí lọ́wọ́ yìí ni o àwọn kan sọ pé alámọ̀tò rọ́fàáyín àdùnnàtú òun lọ́wọ́ kọ́kọ́ sókè rẹ̀ yẹkùmù ọwọ́ àti pé fún ìlú mọ̀tàríù mọ̀rìfọ́ọ̀ẹ́ وعلامة رفعه الضمة على آخره ó gùn jù bẹ́ẹ̀ lọ ọmọ nǹkan kí ẹ máa dà mí láàmú lọ́dọ̀ abá fẹ́ ṣe tán paríparí láàzọ ikú ọ̀fà ìlú hùdọ̀mí ròmù kẹ́kẹ́ ìyàwó azán tàkàdé òhùwà wàlìjùmùlẹ̀tù nínú ìfẹ́yìnlẹ̀ wàlìfáìlì fi màkàlì rọ́fáì ìkábárí àlùmọ́bùdà ṣùgbọ́n lẹ́ni ẹ̀sà fi mọ́ ń ni. ọ̀nà fìbò bẹ́lẹ̀ fàtìhìn bẹ́lẹ̀ àwòkú fi ó ní wọ́n nọ́ọ̀sì bò àwọn àtúkọ ọmọ mi kọ́ kọ́ sọ pé alámọ̀tò nẹ́sìbì àkọlé mi ni ni ọ̀kàrẹ̀ ṣé ibi tí wọ́n bá gbé ìwé yìí òun nìkan lọ ọ̀kẹ́ sọ́ọ́dì rẹ̀ báyìí wọ́n kàn máa pàṣẹ lọ́ńtẹ̀ rẹ̀ alámọ̀tò nẹ́sìbì. ó ní wọn nẹ́sìbì mẹ́lẹ́ fàtẹ́fẹ́ń pèdà wókòófì ó lè rí alámọ̀tò nẹ́sìbì fi hàn pé fàtà ni nẹ́sìbù àmì rẹ̀ òun náà ní alifàtà bìlá wókòófì kọ́ ọ̀bá dánú dúró ọmọ tó máa ń tó sọ pé ọ̀bá dánú dúró tó wúyẹ ìtumọ̀ ẹ̀ ní pé ìdá àràtà áńtì kíkà aláṣẹ́límọ̀ tí ń kí aláṣùkò ni. mo sọ pé dọ̀rọ́pù tọ́ lè torí pé sùkùn mo fún báyìí ṣùgbọ́n tí bá fẹ́ dánú dúró sọ pé dọ̀rọ́pù tọ́ lè bá lè ànáhù mọ́tàkìrùn. ṣùgbọ́n tọ́lídá lè ànáhu sórí fèdúó bẹ́ẹ̀ kú lọ dọ̀rọ̀bù tọ́lídá lè ànáhu mọ́tà àkìr. mo lè sọ pé wọ́n násùbò bí fàtì násùbà yẹn fàtì àlọ́ fi sàmì rẹ̀ bìláwù kú kí tó bá dánú dúó mo pé tó bá ti dánú dúó tó kì í fà á lásìkò. máa fún ilé kan fẹ́ sèrọ́ọ̀bù rẹ̀ báyìí nìyí. تاسو وی ان زیدن ان زیدا زیدا منید خواځه په زیدن منصوب بكن منصوب بكن وعلامة نصبه الفتحة على آخره àwọn sọ wípé inna zaida ó yẹ kí n sọ pé ismu inna ẹ wí sí kẹrẹ rẹ jẹrẹ ẹni mọ̀ nsúbù tẹ wí kọrẹ tí o ìmọ̀ ismu inna lè kọ rẹ ismu inna منصوب وعلامة نصبه الفتحة على آخره لن يقوم يقوم لمثاله هذا يقوم ó ní fáìlì mùdọ̀rẹ́ ọ̀nsóòbò bìlán wà ìlàmọ̀tò nẹ́sùbìhì alifásitàtù alá àkèrèhì mo tún máa fẹ́ lónìí mo ń dọ́gbọ́n mú fún yín níbẹ̀ pé rọ́ọ̀bù yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ torí láyé ẹ̀kú mọ̀ yẹn ariwo fàáyìlù ń bẹ́ẹ̀ gbọ́ àtọ̀kọ̀ ah, jùmùlá sọ̀tẹ̀lì fàáyìlù alifáyìlù ìdìmọ̀ àkàlì rọ́fàáyì kàbàrì ìnà mọ́kéwu yóò ti gùn débẹ̀. almuhim ọmọ mi kí ni mo dọ́gbọ́n sọ fún yín mo ti jẹ́ wá sí àìláàmọ̀tò rọ́fàáyí àdàmọ̀tò ẹbẹ́ ẹ̀kọ́ wá àìláàmọ̀tò nàṣbí alfàtàtò ẹ̀dẹ̀ ti fún alápẹ̀rẹ̀ méjì. wọ́n ní wọ́n ní járùn bí ilé kẹsàn-án rántí lè tẹ̀lé ní wọ́n ní jásímù fẹ́ẹ́ sálẹ́mì bẹ́ẹ̀ tẹ́sí ní. والجو بالكسرة للتديين والجزم بالسالم والسين والجو بالكسرة للتديين والجزم بالسالم بالتسكين. ó والجارو. wàlìjárù wọ́n جارو ní járù جارو pé olùkọ́ sọ pé àlámọ́tò lè járe kò sáré ọmọ mi òun ni àlìkẹsọ̀rọ̀ kò sì bẹ àlámọ́tò lè járe àlìkẹsọ̀rọ̀ ìwàlìjàrú bìlìkẹsọ̀rọ̀ tí lè tẹ̀bi ìrìn tàbá ní ní nǹkan àlámọ̀ rẹ̀ kẹsọ̀rọ̀ ní ọ̀jẹ̀ lè tẹ̀bi yìí láti lè ṣàlàyé. kí ni túmọ̀ tẹ̀bíyé nìyẹn lè ìtọ́hì ma'anal ismiya láti lè ṣàlàyé àti láti lè tún ṣàlàyé fún wa pé kíní ní ilé ìjẹmọ́ rọ́bù bí àpẹẹrẹ tá a wílẹ̀ kan ó ní marartu bi Zaydin marartu bi mo ti fi marartu lẹ̀ mo fẹ́ bọ́ sí bi Zaydin rí bẹ́ẹ̀ ni mo ń lọ bá ìmọ̀kára fi járe ní ọ̀gá sọ pé zayidin ó ní majororo bilba majororo bilba wa alamatu jarrihi alikẹsọrọtu ala akhirihi zayidin ó ní majororo bilba wa alamatu jarrihi alikẹsọrọtu ala akhirihi. wọ́n ní wọ́n ní jásímọ̀ wọ́n ní jásímọ̀ fẹ́sàlẹ́mì bẹ́ tẹ́sí ni wọ́n ní wàlí jásímọ̀ àti kí jásímọ̀ fẹ́sàlẹ́mì àbí fẹ́sàlẹ́mì ẹ̀ mọ́ tó mọ kìí ṣe sálẹ̀mù ọmọlé wa o sálẹ̀mù yẹn òun ni alifáyín ló sálẹ̀mù asàhẹ́ bí irú àwọn kíkà bàyẹ́ tòbò tọrọ bàyẹ́ tòrobò jẹ́tòrò ìbùkún àti wí ní ìlé tí ó là ó là kó nínú àwọn wáwò alifàtíyà wọ́mínà alhamdu kadàlẹ̀ àwọn náà ń pè ní asfaali ẹjá sọ pé àbàrùn nìkan ó ká má tó famsa sí famsa àwọn ń pè wọn náà máa mú sùn ẹsẹ̀ á asàlìmù nílùú sàlìmù asàhíhù sàlìmù bí irú àwọn kẹta bàyẹ tìṣubù tọrọ bàyẹ dìrìbù ní àpẹẹrẹ wo tó ni ẹyẹ dáhùn ẹ máa wí ẹ mọ fíìlì kẹkẹ ni mo máa rí nǹkan fa mo ti wí jálajàgin <laughs> ẹnì ẹsẹ ìjákàjàkà ẹ̀yin jàlàjà regulation jàlàjà kan àìsàn ni ẹ o jàlàjà regulation jàlàjà làṣà regulation ọ̀yẹ̀ máa wí fìlè lọ́jọ́rẹ́ jàlàjà làyẹ̀ sílò kọ́ra àyẹ̀ kọ́ra o. ó tẹ́wárí gbogbo wọn fẹ́ẹ́ dákọ̀ yẹn pátá alimu ni wọ́n jàlàjà regulation dọ́rọ̀ bàyẹ̀ dórí ibò kátà bàyẹ̀ tó bò. Aha, fataha gbogbo wọn yẹn pátá alámọ́tò jásùmù lọ́dọ̀ wọn àsùnkùn bí àpẹẹrẹ kawílẹ̀ kan làmìẹ́kùm ayẹkọ ọkùtòbò làmìẹ́kùm yẹ́kùm yẹn jẹ́ kí ni òfin ìlú mọ̀dọ́rẹ́ àjìzó ọmọbìlám wà alámọ́tò jásùmù yìí àsùnkùn ẹ̀dígẹ́dùrẹ́ yẹn alamatu jazmihi asukunu lọ́jà tó bá ti parí kéwú lónìí nìyẹn bẹ́ẹ̀ ẹsẹ̀ mẹ́fà péré náà làkà. wọ́n ní wọ́n yín torí dantá àrífù ìrọ́ọ̀bà tó bá fẹ́ mọ ìrọ́ọ̀bù tó sọ fún ibẹ̀ máa ha sí dárí o lè tọ́kọ̀ tó ti sọ̀wọ́ ìnà tó kíkà kó fi lè tọ́kọ̀ tó kọ̀rẹ́ ti náà rọ̀ fa ìnáwó bẹ̀rẹ̀ rọ́fàáyí ìrọ́bù yẹn máa ń jẹ́ pẹ̀lú rọ́fà tó máa di jarru lè jẹ́ pẹ̀lú jarru wọ́n nẹ́sùbù ó lè tún tẹ́ nẹ́sùbù wọ́n lè jẹ́sùmù jẹ̀mí à ń yẹ jírí ó tún lè jẹ́ jásùmù gbogbo ẹ̀ lè lọ bẹ́yẹ ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọ̀rọ̀fà wọ́n nẹ́sùbù bí látàmà nọ́ọ̀ín rọ́fà àti nẹ́sùbù láì sí nǹkan tó máa kọ̀ fún ni wọ́n dé dákàlá fìlísmì wálé mọ̀dọ́rì yẹn o ó lè wọlé torúkọ ó lè wọlé tòmùdọ́rẹ̀ wọ́n lè jarru jarru ń tẹ̀ yẹ ó lè sùn pẹ̀lú kí ni o orúkọ nìkan wọlé jásmù àti pé jásmù ń tẹ ọ kìlfẹ́yìnlì bí la mọ̀rọ̀ mọ̀tẹ́rà ẹ̀ òun máa ń sọ̀tà pẹ̀lú fìlì láì sí fàǹfàǹ bẹ́ẹ̀ الرفع أساس علامة الإعراب أخرى الرفع حمي رفع وندم آخري الحروف يمكن تعريلتها يعني دم والنسب بالفتح بلا وقوف نسب أنت حمي تافي مو هنا نفتح gbèláwò kó fi kó ìdánù dó ìfọ́ta yẹn máa hẹ̀ dáadáa bẹ́ẹ̀. wàlìjáró bí kẹsàn-án àti kíkáró nìyí àmì tí àwọn oníkíní àlùkẹsàn-án lè tẹ̀bi yé ni kó kí lè ṣàlàyé ìtumọ̀ orúkọ yẹn dáadáa wàlìjáró àti kíkáró nǹkan o ẹ fi sáàlì mi ibi fún ìlú tó bá là òun lòó sì lòun. kíni wàá ní ọjà alámọ́tò jásmọ̀ oníkíní ọ àtẹ̀sí ìfọ̀n ní sunkún. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك